محمدا رسول الله نيتا قتل أتبر مؤمن الحديث الثاني أتبر عليه كذبي حديث الناس بينه أتشبه في الناس جدوى bí àtẹ́bẹ̀ sí lọ́kọ́ ilé ìlú àwọn sàhábà ló wà lọ́la àìní pé kí wọ́n béèrè tí ò bá yọ̀ wọ́n. nígbà tá a lẹ́nu kankan tó béèrè jìbìrì wa wá gbogbo àwọn èèyàn wa a ti ṣàlàyé gbogbo èèyàn tó ti tóbi jòkó síwájú ẹ̀sẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam àti ìlànà tó gbà fi jòkó a ti ṣàlàyé ìgbéyà. tó fi wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Muhammad. أخبرني عن الإسلام أخبرني عن الإسلام مفهم ما تنم في الإسلام أدوى بيرك أدوى أن الإسلام أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله أنا من الإسلام أن تشهد أن لا إله إلا الله أني أوجه لكي أسجد إلى قلبك فني تدوك أكثر جماعة الله أوجه لكي كوبا لكي بالنساء إنه يوصف أشهد أن لا إله إلا الله وتعتقده بالخلق nínú ọkàn rẹ náà òun wà pé kò sẹ́ni tó jẹ́ ní tá a gbọ́dọ̀ sí nítòdodo tó níwọ̀ rẹ̀ ìwà lórí pakistan jama ọ̀la. wàá tún wá gbàgbé amọ̀lẹ̀ ìjàwá rẹ̀ wọ̀ ẹ̀ka àwọn tó mọ̀ sí náà ní sẹ́gbẹ̀lú yóò máa tọ́ka pé lóòótọ́ lu gbàgbé láàmà àbúrò hàn ìlà ìlú lọ. àti wá sàlàyé díẹ̀ díẹ̀ lẹ́yìn anabi sọ̀ntẹ́fì ní islam islam nù. ìka àkọ́kọ́ tí ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ níbẹ̀ ni àtẹ̀síhàdá aláìláà ìlànà. kò gbọ́dọ̀ gbà pé kò sẹ́ni tó yẹ ká mọ ẹjọ́ sì fún lódodo àbíkájú tẹ̀wọ́n ẹ̀wọ̀n. ẹnì kan àṣàlàyé àtàtúnṣe ìtumọ̀ kan tọ́kọ̀rọ̀ wa mọ̀ ẹgbẹ́ tó láyà ìlànà. kí ni ìtumọ̀ sáà sáà sí àtúnṣe náà lálẹ́ ọ̀rọ̀ alẹ́ kí ni ìtumọ̀ náà? اه تفضل ايوه ìtumọ̀ táwọn yẹn wọ́n ti ní pé ọba kan abidani ààrẹ ti dárúkọ ọba ọba ọba arẹmọ ń ọba ìkó ọba ìlọrin ọba ògbómọ̀ṣọ́ ń ọba ọba ọba kánò ń ọba ọba ọba ọba ọba sáwọn láàfíà kìí ṣe pé láàmáyì kádábádé láàmáyì ìlànà ládùúgbò sí ọba kan àti dájú. àmọ́ àlùmọ́rọ̀ láìlà ṣáìsà fi lè wà nínú èdè lárúbá gan ìlà tán ní pé láìlà ìlàwò mi túmọ̀ sí ọba. àlìlà fi lọ́gọ́ àlìmàlù àlìlà fi lọ́gọ́ àlìmàlà àlìmàlù. ṣùgbọ́n ìyàrá bá gbọ́ lárúbáwá dáadáa náà gbólóhùn lá ìláhà ìláhà tán ní kò sí o kì í ṣe ọba ní túmọ̀ sí kí ní túmọ̀ sí jàmọ́ ìtàlójọ́tò al-ma'bud ìlà bí ma'ana ma'lú wal ma'lú ma'anahu ma'bud ìlà kẹlìmọ̀ ni rẹ̀ tá a gbà lérò ní ìtumọ̀ ma'lú wà ní màálù yẹn ní olùjọ́sìn lọ. àtẹ̀tùmọ̀ tá a sọ ni pé láà màálù hà ìlà Allah nàbí wàá fi pé láà màálù hà ṣá kò sí ń tà àwọn olùjọ́sìn fún tó wá jẹ́ kó níwọ̀ kájọ́sìn fún ìlà Allah gbogbo nǹkan ní ìdààmú jọ́sìn yẹn kò ní ìwọ̀ kájọ́sìn lọ́rùn wa kò níwọ̀ níwájú ọlọ́run nìkan ló níwọ̀ níwájú gbogbo táwọn èèyàn bá gbọ́jọ́ sí gbogbo tẹ́bí ń ṣọ́ra gbogbo tabala ń gbára gbogbo tabala tó ń wá nígbó lẹ́yìn Allah kò sí tó ní ìwọlé wa lórí kọjá tá níjọ mọ́ Allah táwọn èèyàn bá láwọn ń bọ omi tí omi ní ìwọlé wa lórí kò sí gbómi ṣe fún wa láǹfààní omi kọ́ ní amọ́ mi omi kọ́ dá wa omi kọ́ ní ó wa omi kọ́ ní fẹ́ ilẹ̀ káàrin lórí ilẹ̀ omi kọ́ ní gbogbo làwọn náà ń jọ sí fún lẹ́yìn Allah gbogbo wọn kò sí ìwọ tàbí ilé wa lọ lóbi àti àtàhí ìtumọ̀ tó lára bí àkúrà ìyá àdébí àìsẹ́sẹ̀ hàdà àìlà màálùhà àì àìlà màábùdà hà ìlà Allah. sọ̀rọ̀ pé èdè lárúbá gan lásán kò kọ́kọ́ fàyè ìgbà túmọ̀ náà fún un. kátó wá sọ pé haqiqatu la ilaha tàbà àtòfọ́sọ̀rọ̀ bíi láàmàlìkì ìlànà pàápàá tí ń pèrè láìlá ìlànà náà ó kọjá káníkù sọba sẹ́ríkàdé abẹ́káwọn tèbèrè ìjọ náà gbà pé kó mọ̀ sí ọba kan àbọ̀ lọ́nù àwọn tèbèrè lẹ́dí ìjọ náà àwọn tá a ní wọn gbà ìlànà àwọn tèbèrè mọ́ta wọ́n gbà ìdí tá a ní gbà ni pé anábì táwọn ẹgbẹ́ mọ̀ sí kí ìṣọ́ náà gan-an ìgbà táwọn ẹbí tún sísì lórí pé ìsìláàmù lòún fẹ́ pèpè tí wọ́n ń yarí máa nẹ́bí lọ́wọ́ wọ́n wá gbé pòpósà kájà lọ wọ́n ní ẹja súnmọ́ Muhammad bóyá nǹkan kan ló fẹ́ wọ́n bá lọ nígbà wọ́n bẹ̀rẹ̀ sí níta ṣówó lọ fẹ́ tó bá ṣe kó wó ni kábíyì gbogbo olówó ọmọ lárúbáwá kan kó wó wọn lẹ̀ ká máa dá sí méjì méjì káwá ṣe gbogbo ẹ̀kọ́ ká kún fún wọn nìkan kó ṣe pé kò ní sẹ́ni tí ó lu owó àbẹ̀wò nìkan àbẹ̀wò láwa wa owó kan ní wa wọn ni ó dà kálófin lọ wá bí a wá ọmọbìnrin tó rẹwà jù nínú àwọn ọmọ wa kábíyèsí ìyàwó pọ̀ àtàbí lóbìnrin kan ní ìwà bí láìlà àdìsàbọ̀ àbí pèjì abatuli nkunta turidu mulkan malakinaka alayna in kunta turidu mulkan mallaknaka alayna ká ní kó o fẹ́ jọba mi o fẹ́ jẹ gàba ni ilé anábì fi sọ̀rọ̀ yìí dé yìí tó jẹ́ káwọn ọmọ wa gbọ́ tiwa má fi lánàá tó gbé yìí mallaknaka alayna àá fi wọ̀ nìkan jọba lé gbogbo wa lórí tẹ̀lé ó sọ ṣe ká ní gbóòrò láì láyà yìí lọ́wọ́ ọ̀gá àjọ wípé wọ́n ti ká lọ́rọ̀ pé kán gbà pé kò sọ́ba kan àbọ́lọ̀ ni àti wà nígbà lẹ́nu yẹn nítorí lè mú wọn lé gbà láì nábì òjọba láwọn lórí wọn bá kọ́nà ní òjọba láwọn lórí lè bá mi áwùdà tí o sábà. àbúrò tí ìfẹ́ ti ní àyè ìlọ́wà ó kọjá kò sọ́ba kan ó kọjá kò sẹ́ni ó dákẹ́ mọ̀ ọ̀gbọ̀rọ̀ ló máa ń gba ilé ìgbó àwọn kèfèrí ìgbà náà wọn tako eléyìí lóluwájú ẹ̀rọ muhammed gbẹ́gbẹ́ lóko a olùwájú wọn la ìntẹ̀ ẹ̀ńtẹ̀ ọmọ nìkọ́lá kan sàmáwá àti wọn á ń lọ yẹ kó lónìí náà. oúnjẹ bá sì di wọn àwọn karama ní ibi tá a ní lásán wọ̀ tó da ìlú ní ọlọ́run kódà ní kọ́lọ́ níbẹ̀ bá bí àwọn ọmọ ọmọ ara wọn pé tá ń dá àwọn ọmọ ara wọn wọ́n gbà wọ́n gbà ni wọ́n gba owó yìí wọ́n fi tó dàrú ni pé kó wá ṣe pọ́ lọ́run yẹn nìkan láwọn gbára lé ọlọ́run yẹn nìkan ọlọ́run yẹn nìkan láàmú ni kó máa sọ wa èyí wò náà bí ó bá nàbí ilé sí pé àjà àlẹ́ àlẹ́ hàdà ìlà àhàdùwà ìdá ìnà hàdà làṣẹ ìhòòhùn ìjà. pé a tí gbogbo táwọn gbára lé táwọn sábì táwọn wá sọ pẹ̀lú wọn ṣé bí wọn mọ̀ bẹ́ẹ̀ tíráì láti ṣe ni pé ó fẹ́ sọ wọ́n di ẹyọ ọ̀fẹ́ pé ẹnìkan nìkan láwọn àdúgbò ẹ̀ tọ́lábìrì ṣe àtọ̀tọ̀ ah, ní táwọn ọmọ ń lò láti fi wá aṣọ ayé ọ̀tọ̀ ní táwọn ọmọ ń lò láti gbogbo oríṣiríṣi nǹkan náà níjọ́ náà báwa náà ṣe nílẹ̀ ìwádìí tí a ṣe dínì ní dáwà tó ṣe ló ti mọ́ takojú àwọn èèyàn tẹ́bàdì ẹ ẹ má sùn kàn mọ́lé mọ́ ẹ má sùn kàn má bámọ́ ẹ má sùn kàn mọ́lé mọ́ ẹ má sùn kàn mọ́rùn mọ́ ẹ kọ̀ọ̀rọ̀ yìí mọ́ lọ́wọ́ ni àà owó tún àfi lè ara gbé láyé kíní kan láyé ó wà ní ẹ̀sìn ní mọ̀jẹ̀ gbogbo ẹ̀ láti mọ ẹbí dẹ́rùbà yẹn. tó bá àwọn nǹkan táwọn bí líìlù pé táyé ìdí ìbá fẹ́ gbé inú ẹ̀ kó gbọdọ̀ ní lọ́wọ́ rẹ̀ lọ. aláya ìmọ̀ta ṣe kò nẹ́sẹ̀sì rí ẹni gbogbo àwọn nǹkan ìkó tó gbáyé. bí yẹn bá wá ní pé ayé yóò ṣe gbó lásán a lè mọ̀ tàpọ̀ púpọ̀ àwa ni àmọ́ ṣáàtì wa jọ tàkùrà wa ni pé kí làwọn méjì ṣágbára tí wọ́n mọ̀ tí wọ́n gan tó ní gan mọ̀ pàgbára yìí pé sóun lè káwá dúró tì í àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pọ́ bá tí ò lè kú láyé ìyẹn ni ìtumọ̀ tánàbí wa ní ìńtánpé ní Islam bó ti ṣe bẹ̀rẹ̀ náà nù ìdí táwọn tí wọn ti ṣe gbà ó ti gbà náà nù ìdí táwọn tó sì ṣe gbà á ṣe gbà á náà ló ní pé àìsẹ̀ṣẹ̀ àìlá ìdáhà ènìyàn wà. ó ní kó lè jẹ́rìí pé kò sẹ́ni tó tọ́ kò sẹ́ni tó ní ìwọ kájọ́sìn fún un mọ́ abídálé ọ̀mọ́. abẹ́bíwá sì ní ìfún yìí ò ní jọ mímọ́ kí láìláà ìlàláwù tó wà nílẹ́dú wà anna muhammadan ọgbọ́dọ̀ tó gbà náà bá nàbí wa muhammad òjíṣẹ́ ọlọ́run islam orílẹ̀ àkọ́kọ́ mi kó o tó lè wá lu ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ìgbọ́dọ̀ yanjú alákọ̀ọ́kọ́ ìlú alẹ́ méjì ẹnu àkọ́kọ́ ní kíni àjẹsẹ̀ ada aláìláha ẹnu kejì ní àti wàá sọ díẹ̀ nípa aláìlá ẹ̀yìnlá tí a máa fẹ́ mímú gbà pé àlọ́lì Mohamed òjíṣẹ́ ọlọ́run ní ṣe é gbé gbogbo àrà lámọ́ sọ àmọ́ owó máa ń rọrùn bí kálukú kílìmù ẹ̀ bí a lè gbogbo ànábì pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run àmọ́ bọ̀ ní kílìmù ọ̀tọ̀ ní kéèyàn pàṣẹ mọ́ra ẹ̀ tí mo gbà gbọ́ ọ̀tọ̀ ní káwá rí lára rẹ lóòótọ́ kó gbà gbọ́ tẹ̀lé ó dùn bẹ́ẹ̀ lọ ó kú pé kí iṣẹ́ kó gbàdúrà gbọ́ wá jáde lára rẹ̀ ẹni tó bá gbàdúrà gbọ́ àwọn ìfẹsẹ̀ bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ wà lára rẹ̀ ó jẹ́ kéré ju àríwá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọkọ níbi márùn-ún kan náà nínú gbogbo ìjọba bí márùn-ún kan bẹ agbọ̀dọ̀ kọ́kọ́ ní lára rẹ̀ bá a bá ti rí gẹ́gẹ́ nù alákọ̀ọ́kọ́ tọ̀ àtúwò bí ma àmà bí tọ̀ àtúwò bí ma àmà bí. ìta nàbí bá pàṣẹ bí báyìí tọ̀ àtúwò bí ma ọwọ́ kan náà ni ọgbọ́dọ̀ wọn tẹ̀lé náà ìtumọ̀ fún ọba nàbí bọ́lú ló náà sọ̀rọ̀ bá wà ní sọ tọ́ àtúwò bí ma àmà tó bá ti pàṣẹ pé ẹ̀sìn ọba yìí ẹ̀jẹ̀ òkú báyìí kódà ìwọ ti ń bá kìíní kan bọ̀ látà ìwọ iye ọdún o ti ń bá bọ̀ ní tí ó bá fọ́ sí us ìlú o ti máa bọ̀ ọ̀pọ̀ àrà wájú nìkan wá ní àtijọ́ ah, ti ń bá bọ̀ yìí níta ní bí sísọ ń pa nìyí o sọlọ bá wà ní sọ. ẹni tó bá mọ̀ kó o gbà nẹ́bí ìgbọ́ ló ti ṣe kí ni yóò ti rẹ́sẹ̀ tán náà á ah, ìtẹ́ bá nẹ́bí sọ iná ní ló ti. ṣé tó bá ló gbà nẹ́bí ìgbọ́ sọlọ àwọn aṣọ fún ọpá ìlẹ́bí pàṣẹ báyìí ìwọ sì wá wò ó pé wẹ́ẹ́l àwọn kìíní ẹ lóòótọ́ mi ìtàkùn alóbi wo àmọ́ ṣé màá máa ṣe náà ní ọ̀tí ìgbàlẹ́bí tó tó náà. ẹgbẹ́ tó lọ wá sọ fún wa náà kọ̀ á ẹni mo ti gbàgbọ́ àdàbí dé olúwa máa ká ní àdìmú mìíràn wàlá mìíràn ìdá kọ́ńtà lọ́hùn wa rọ́ṣùlù amúrán àyẹ̀wò ìlànà ìlànà olùwà ni máa ká nàlẹ́ mú mi ní ọlọ́run ní kò tọ́ fẹ́ tó bá ló gbàgbọ́ òdodo lọ́kùnrin o kò sì tọ́ fẹ́ tó bá ló gbàgbọ́ òdodo lóbìnrin o ìdá kọ́bọ̀ ọ̀hún wà rọ́ṣùlù amúrọ́ ìjọba náà ń bá dé dájọ́ kan wá lórí àlámọ̀lẹ́ àbí àdínábì gbé dájọ́ kan wá lórí àlámọ̀lẹ́ ẹ̀ pé á tó bá bẹ jẹ nǹkan báyìí báyìí lẹ́nu wọn jẹ èsì bísí báyìí lẹ́nu wọn èsì báyìí lẹ́nu tó sùn èsì báyìí ẹ máa múra báyìí ẹ máa gbégbésí ayé báyìí ẹ máa dùkú báyìí olùwà ni kò tó fẹ́ nígbà mọ́ olùwẹ́ tọ́lọ́ ń bá wá pàṣẹ àbáyé náà ní pàṣẹ ayé àkúwú náà láwọn wọlé xíyà ọ̀tún ní nǹkan mi kátó wa máa tẹ̀ lánàá ìwé wẹ̀ mo ti gba ilé àti ilé ìfẹ́ mi nígbà ẹ̀rẹ́ mi bí tí mo sọ bẹ́ẹ̀ mi ẹ̀ lóòótọ́ mo gbà yín àmì léyìí àmì ò lè gba ilé ìwọlé mi à ọ̀ tún gbà nẹ́bì gan ni tó bá ti gbà nẹ́bì gan bá ti láì nẹ́bì ló sọ yìí náà ìjókù ni pé báwo ni ó ṣe wá rọ̀ wọ náà lọ́rùn láti fi iṣẹ́ tí wàá máa lọ sí ni ṣẹ̀wọ̀n gbà mí òfin lè dé kó mọ́ rọ̀ lọ́rùn ó ṣe é ṣe bẹ́ẹ̀ so kò tí ì rò ẹ́ lọ́rùn yẹn wàá wá máa lọ bá ara rẹ̀ jà títí tó ń fi lè ṣe tẹ́lù lànà ìgbóni lórí ọ̀gbọ́dọ̀ takò ọ̀sùn gbọ́dọ̀ mọ́ṣẹ́ ìyẹn ni mọ́kùtàbọ̀ ṣahada ti anna muhammadu rasulillah tòdí ẹ̀ bá ló ń gbà lẹ́nu ìdóló ìṣiṣẹ́ èdè tàbí tọ́ àtúwú bí ìmọ̀ àmà. ọ sì lè rọ́nà lọ tó bá rò pé ẹ èèyàn da ìbáṣe bá ṣe náà tọ ìtọ́nà nìkan bá sọ nímọ̀ tẹ̀lé bí rọ àti ìtọ́nà sọ àti ìtàn ìnáwó sọ ìkan kan náà lé méjèèjì ìdínú téèyàn ti gbọdọ̀ tẹ̀lé ànábì sọ̀rọ̀ àti ọlọ́run bá sọ nínú inú sọ́lọ́tù nàdìmù ọlọ́run wà nàdìmù ìdá àhà máa bọ́ ńlá sọ àṣìkò wà máa bọ̀ wà máa yá ń kú àmì ìfàwọ̀ ìlú wà ìlà wà lórí òòhà. olúwa ni wà nàdìmù ìdá àhà máa bọ́ ọ́nà sọ ìlúkọ́ ọlọ́run ní Muhammad ara ti ní òkú sọ́nù òṣìṣẹ́ àbákòkò lórí kóṣùkù kódà kẹ́lẹ́ mọ́ dáadáa wà máa yá ń sínkú olúwarí kò ní sọ̀rọ̀ láyé pẹ̀lú ẹ̀mí ìlúwa ìlà wáyó yóò hà níta bá sọ fún ní mọ̀tọ́ nínú tí ọ̀rọ̀ dáa nẹ́bí bá sọ ọlọ́dà lórí ọ̀tọ̀ ayà kan náà inú súrọ́tù náà ilé àkùrán kàtà báyìí olùwà tó wọn sọ fún wa bẹ̀ bí wà máa yóò dé ìrọ̀sùn bákọ̀tẹ̀ àtọ́ àlọ́ ẹnikẹ́ni tó bá ilé tẹ̀lé òjíṣẹ́ láàárín sẹ́yìn bísí muhammad rasulullah sallallahu alayhi wa sallam bákọ̀tẹ̀ àtọ́ ẹni náà tẹ̀lé ọ̀rọ̀ wọn. nínú kéwù nínú mímọ́ ọ̀dọ̀ àfáwọn ìṣòro ìlẹ́kọ̀ọ́ ó ní kíní kan wọn tá pè ní mọ̀kúhùmù méjì ni ọ̀tọ̀ ni mafhumul muwafaqa ọ̀tọ̀ wá ní mafhumul mukhalafa mafhumul muwafaqa ni pé ká sọ ọ̀rọ̀ kalẹ̀ ká sì gbọ́rọ̀ náà ní bá ti sọ kalẹ̀ mafhumul mukhalafa wá ní pé ó dà ká tún lè gbọ́rọ̀ yíyé dáadáa ẹ̀yin àti agbègbè ẹ̀sùn ìdákejì rẹ̀ wá yóò lè jẹ́ kẹ́ gbàgbọ́ ní ìtàkẹ́kẹ́ àwọn afẹ́ mi ló bí ọ̀rọ̀ yìí tabalu wa ni wa man yuti rasul ẹnikẹ́ni bá tẹ̀lé ànábì fàkọ́dé àtọ́ àlùbọ́ha ó ti tẹ̀lé àwùbá mọ̀kúmùlì mọ̀ wá bá kọ́ mi mọ̀kúmùlì mọ̀ kọ́ lábàá rẹ̀ wá ni pé fàmẹ́lẹ́mí yuti rasula fàlẹ́mí yuti ìlà ẹ̀rí gbọ́dọ̀ yẹn ni ká wá ní man yuti rasul fàkọ́dé àtàwọn adẹ́pẹ́ fàmẹ́lẹ́mì yóò di ar-rasul fàmà àtà àlọ́ ẹnikẹ́ni tí ò bá ti tẹ̀ lánàbí kò ṣe kíni kò tẹ̀ lọ́lọ́mọ. tó ẹni bá mọ̀ kó ń gbà lẹ́nu lórí ṣiṣẹ́ kìí ṣe orin dáhùn mọ́ kọ́ káàkiri dáhùn lórí ṣe dáhùn mọ́ gbàgbà lórí ìlú kìí ṣe ìdáhùn mọ́ fẹ́ ara wa dáhùn fún wa lórí ẹni bá fẹ́ mú àlékún sọ́lá ọ̀nà wọ́n dẹni nígbẹ́ muhammadu kó nawọ́ rẹ̀ sókè ó èmi bẹ́ẹ̀ muhammadu ní wà lọ sókè mo nawọ́ sókè ó ẹni muhammadu kó ọwọ́ rẹ̀ sáko ó muhammadu kó ọwọ́ ẹni bẹ́ẹ̀ muhammadu kó owó jáde ó <laughs> sọ lọ. yìí pánú o aláyé àṣírí pánú àṣírí pánú bí ẹ muhammadu kì nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ọkọ́ yọ ara rẹ ni pé àpẹẹrẹ mọ́ ọgbà kọ́ mọ̀ọ́mù òjíṣẹ́ ọlọ́run ló sọ gbogbo ọjọ́ tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sábà lẹ́bi sọ báyìí ọlọ́run bá sọ báyìí fàdí lẹ́bi ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ló sì máa kọ̀m̀páìlì pẹ̀lú ọmọ tẹ̀lé ajẹ́pẹ́ lódodo ló nígbàgbọ́ sí Muhammad rasulillah àkọ́kọ́ lọ ẹja má bẹ̀rẹ̀ lọ Baba tó bímọ bàbá wa pàṣẹ àṣẹ tí bàbá wa pàṣẹ ọmọ wa tẹ̀ láṣẹ bàbá rẹ bàbá mi jòkó kò wá jòkó nílẹ̀ yorùbá ọ̀rọ̀ kan wà táwọn bàbá wọn sábà sọ̀rọ̀ láti rẹ̀ kí ni wọ́n sọ. alọ́ máa lè ó wá ní gbólóhùn mi tọmọ sọ yàtọ̀ sọ máa lò wọn ní sọ ọ ní bàbá mi lẹ́yìn bíbí lẹ́yìn bàbá rẹ gba èmi ń sọ nǹkan báyìí fún ọ̀sẹ̀ ni sọ lẹ́nu mi tó jẹ́ bàbá fún wa fi mi sẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ kí èmi tí mo jẹ́ bàbá rẹ̀ náà mo gbọdọ̀ pàṣẹ pọ̀ tẹ̀lé àpèjúwe rẹ̀ náà wá ní káàdì náà bí o wá ọkọ wa lọ́ọ̀ ní tẹ̀lé wọ́n ti lọ gbà á gbọ́ ó yẹ ká bí wọn náà pé ṣé wọ́n tún láàmì nábì mí ìtọ́ mú lójíṣẹ́ tọ́lọ̀ wọn lọ sí omi o. torí jẹ́ nígbà náà nìkan ṣe jẹ́ ni pé ó kàn jẹ́ ẹni tó fẹ́ pass message ọlọ́run wa ìránṣẹ́ làǹdẹ́bí jẹ́ ó wá wà láàrin àwọn àbọ̀rọ̀ tó tó bá ti ń takò ànábì mọ́rò pànábì gangan lọ gbọ́rọ̀ sílẹ̀ nù anábì gẹ́gẹ́ bọ́lọ̀ ọ̀gbọ́rọ̀ sílẹ̀ ẹni tó fi ṣẹ́ràn lọ ọ̀gbọ́n sílẹ̀ láti tó fi ṣẹ́ràn jàmọ́ ọba ní àbólórí kan ó wá fi ṣẹ́ràn ní pé báyìí báyìí báyìí kó wọ́n ṣẹlẹ̀ nù àwọn ẹ̀mọ̀ wa ọba àbòsí òjíṣẹ́ ọba wa dé wọ́n wá sọ nǹkan náà wọ́n wá takò inú tó bá òbí ọba ò ní bínú sí ọkọ ntakò jíjẹ nǹkan kí ni ó bínú. ìbínú kọ́ sáfò òun lọ bó bínú wọ́n lè láàyè ní mọ́sálù àrà àpèjúwe ọlọ́wọ́ àgbàlagbà wọn. sọdọ́lọ́wọ́ ṣe ní ràn lẹ́bi ju ààrẹ ó fẹ́ kásẹ̀ lérí lóluwájú tó sọ fún alukurani náà wọ́n tán ṣe làkọ́dí tí ó wá tó ti ń bẹ fún yín láàrú wa ó wá kan gbé kalẹ̀ gẹ́gẹ́ bí yíkí tí wọ́n máa wò pé bóun lẹ́yìn ṣe gbogbo ṣe ayé báwo ló ṣe máa ń rìn bóun ní ṣe máa ń múra olúwa ní àwòkọ́sí rere tó wà ní lára rẹ̀ gbogbo nǹkan lọ́wọ́ mi wò gbogbo làwọn ti wọ́n ṣe ọbẹ̀ kí ló ní bá nẹ́bí kalẹ̀ bóun ní ṣe máa ń kí tiẹ̀ mọ́tò kí tiẹ̀ ń kí wọ́n ní kí mo kí bí kalẹ̀ ẹgbẹ́ bí àwòrán tó mọ̀ bóòlù wọn náà ṣe ń kíkí ẹ wádìí mo lọ sí ilé ráláyé bá àdínábì ṣe máa ń kí ìmù ọwà ni ọ̀nàbí náà jùlọ amọ́lẹ̀ ó ní sọ́nlò dàmárọ̀ ẹ̀kúnmúrí ó ní jẹ́ ẹ̀bà sí ìmù bí mo ṣe kí ní kẹ́ẹ̀ṣe kí because òun ní olúwa ti pè ní role model ó ní exemplary tá a fẹ́ mọ wò kọ́ sí pé lakọ̀dì kẹ́ẹ̀nẹ̀ lẹ́kọ̀ọ́ fi rasúlillah ó sì wà tó ṣàṣàlẹ̀ àwọn láwọn kọ́ ṣètò wà lára tó wá bẹ́ kí ìrìn gbé àwòrán rẹ̀ lọ́wọ́ wò ọbẹ̀ gbàwẹ̀ àwòrán rẹ̀ lọ́wọ́ wò kódà ọbẹ̀ ṣiṣẹ́ hajj anábì kúdù àmì mànàtíkàkùn kúdù oníkẹ́ ti mú ìlànà bẹ́ẹ̀ ṣe máa ṣe hajj o bẹ kí anabi làwòrán o bẹ ṣe hajj anabi làwòrán o bẹ gbàwẹ̀ anabi làwòrán o bẹ múra gẹ́gẹ́ bí ọkùnrin báyìí báwo ló ṣe yẹ ká múra anabi náà jọ gbé kalẹ̀ lè sọ́ọ̀dì bò ní ti máa múra bò là anabi ti yé mi ìwọ ló máa múra bẹ́ẹ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ti ṣe àyè rẹ̀ olùwà sọ̀rọ̀ bí la kọ́ni لكم في رسول الله uswatun hasan ó lẹ́sìn máa rí bẹ́ẹ̀ni tó bá gbé jẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ wájú láìjọ lè ya ànábì òkèdè wájú ṣé gbogbo nǹkan náà ànábì ní ẹ̀yà tó bá ti bí ọmọ ẹ̀ ọ̀dà lọ́dọ̀ àbẹ́ẹ̀lì o gbogbo nǹkan náà ni ànábì gbogbo nǹkan gbogbo nǹkan àyàfi bí tọ́lọ̀ ń bá ti wá tọ́ aláyè pé ah, ẹ̀yìn náà ti di bó bá ti ó sì di tọ́lọ̀ ti bá aláyè rẹ̀ níbo nìyí ntí ò bá ti fa abẹ́ni se náà wọ̀ kẹ́sí ò sì dá sí ọ̀rọ̀ gbèsè ayé wa kẹ́sí tú alẹ̀ fi ẹ̀dá lù gbèsè ayé rẹ̀ bá ti a máa lò bẹ́ẹ̀. àmọ́ ìdí láàbù bá fi kọ́ wa pé ànábì ní ti ṣe báyìí òun náà dára jù. Sára ipa aláfẹ́ ta ànábì wa Muhammad wa sọ́nù wa àlùsọ́lá gẹ́gẹ́ bí táyà. Gẹ́gẹ́ bí òjìṣẹ́ ta'atuhu fima àmọ́ a máa tẹ̀lé níbi nǹkan tí ó bá pa wá ẹlẹ́sìn wàtàkùnìkùhù fíìmà àpà wàtàkùnìkùhù fíìmà àpà tábàlà àgbà lẹ́sìn gbẹ́gẹ́ bí òṣìṣẹ́ gbogbo ìròyìn tó bá mú wa fún wa ó jọ mọ́ lé ayé ni o pé ayé ayé yẹn nǹkan yẹn tó wá ṣẹlẹ̀ kan tó bí wa àbí lẹ́yìn tó bí wa tán ní nǹkan náà tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kan tó bí wa àbí lẹ́yìn tó bá bí wa ní nǹkan yẹn á àbí ìgbẹ̀yìn ayé lànà ní nǹkan yẹn á ṣẹlẹ̀ agbọ́dọ̀ kó tó ń sùn ìtú wa nípa àkùrá nípa ọjọ́ àlùfíà náà kí ìkàbáyà tẹ̀lé ńjọ́ náà ìkàbáyà tẹ̀lé ńjọ́ náà gbogbo ẹ̀ lágbà tó ń ìtúbà tó mú wa nípa iná iná rí báyìí ló ti rí àlìjẹ́nà rí báyìí ló ti rí gbogbo ẹ̀ láwọn kódà tá bá rí ìtọ́pọlọ wa ò gbé ń bẹ́ẹ̀ ọpọlọ wa ò gbé a nítorí pé ọpọlọ ti wá rò pé nǹkan yẹn ò lọ káwáláwò àwa àgbo pé a ah, àbí àwa láti ń tọ́ ọ̀gbìn náà yìí tó ló lè mọ̀ wa àwọn kan mi bẹ sábà fún bẹ sáyẹnsì bí káàdì láyé lẹ́yìn. tẹ́yìn èèyàn bá ti ń gbọ́ yóò mọ̀ta kọ̀kọ́ lọ sí ayé ẹ̀kọ́ ni àwọn ní sáyẹ́ǹsì ó sì pé kò ti rí inú rọ́ọ̀lọ́ náà ẹ wá mọ ìmọ̀ta wá rí oní sáyẹ́ǹsì wá sọ̀rọ̀ àwọn sáyẹ́ǹsì wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn yóò takùn lákàyọ̀ mi nìyí ya tí ìkànnì àwọn ọmọ ìyá wa lọ ó gbé kinní media ní púpọ̀ ó wá ní a sàyẹ́sìbí sáyẹ́ kan ní kíní kó dá a gan lára o ìgbà tí yẹn bá ní wọn jẹ́ oríṣiríṣi àìsàn ní wọn lé dànù nù ara ẹ ní kíní kan tó kúrò bá ní ẹ̀wọ̀n jẹ ó wá láwọn sàyẹ́sìbí sọ pé ìgbà náà ó ń dá làbí àkókò ǹjẹ́ kíní kan àyàn kí mo gbé jọ̀wọ́ ẹ̀ka ló ti lẹ́nu wọn náà wò kí màmá rẹ wá dáná tán àbíyàwó tiẹ̀ náà dáná tán ó wá rú màdàlá oorun ẹ̀fọ́ ti kó wá kó ayán lé e lórí. jẹ́ àgbé ọpọlọ tiwa sí láti wò kí ni ìmọ̀ irú wúlò dandan o ẹlòmí lè kọ̀ yàwó ẹ̀rọ ìgbẹ́ à ọbẹ̀ sọ méjì nǹkan ṣeré wọ́n ti láwọn sàyẹ́ntìsì sọ pé ó da púpọ̀ kọ́mẹ́ntì lọ kọ́mẹ́ntì wọ̀ nígbà tó ẹ gbọ́ pé tàyè sì ti lóye yorùbá nàbà aláàbí náà fi wá sọ wẹ́ẹ̀ sọlọ bá àlọ́ sọlọ nàbà aláàbí sọ báyìí kó wa ta kọ́ pọlọ bí ìlú yìí la sọ yìí náà sí eléyìí dúdú yẹ o torí eléyìí ó ta kọ́ pọlọ dáhùn yìí lọ́dọ̀ àwa táyé máa jẹ làwọn ìlú kan bẹ wọn rí sí nǹkan rí tìbáwa náà ní ìbáwa náà máa ń jẹ tó yẹ pé ó fara pé ayé yìí náà ó ní ìdílé kan ní kòkòrò kan náà táwọn ọ̀sán máa ń lo kó máa ń jẹ báyìí. irẹ ẹsẹ wọn náà jẹ pé wọn yàrá ṣẹgbọn náà jọ ayé tá a wá lákàn sẹpẹrẹtì méjèèjì ká la wọn irẹ ẹyin lẹ́yìn lè máa jẹ àwọn míì sì ń bẹ ipò gbé irẹ àbí irẹ gbéwò irẹ ipò gbé etí làwọn náà gbé ayanjú sọlọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ táwọn tó bá làákà ìlú yìí ọ̀rọ̀ èkúté àbídémi èkété àbí bẹ́ẹ̀ bá ti fi wọn kalẹ̀ kí náà fi yàtọ̀ dífẹ́ǹsì bí ẹ̀rọ ayé kàdébẹ̀ láàrin méjèèjì nínú sẹ̀yà àdìyẹ kankan náà méjèèjì ẹ̀rẹ̀ yìí ṣe kírísẹ̀ ìdájọ́ tó gbẹ̀kúté ló gbẹ̀kì ṣe lu sẹ̀yà ọ̀rọ̀ níbo kan á lọ níbi àwọn kìnnìún yìí bí àwọn kankan míì bẹ torí kẹ́yìn òkè sábà lẹ́nu ẹ̀wà láǹkà ní ìsìn lọ́dọ̀ tiwa ṣé èèyàn ti dá láwùjọ ọlọ́run sì kọ́ ló ṣe aláǹkà ní òkè kò sí bí àyà kan kò sí bí hadith kankan pé kò sí lọ́rọ̀ àwọn onímọ̀ sẹ́gbẹ́ mẹ́jà láwùjọ ẹ ti dédé nù ràn mí àwọn amáṣojú mi wọn mọ̀ jẹ́ dáadáa tí wọ́n náà nígbà kú àmọ́yẹ̀ òfin àwọn èèyàn òfin ní problem tí sàrẹ́ tí táwọn sàrẹ́ sì fi bá fúùbù nǹkan tó ta kọ̀kọ̀rọ̀ wọn wọ́n máa ń tètè juwọ́lẹ̀ fún pé sàrẹ́ sí kíníkíní kan kíníkan bá ti náà bá nàbí bá wa sọ̀rọ̀ kalẹ̀ nǹkan ní ti ẹni nínú kó gbà lórí ìgbòdì fi tàbí kúwú ìròyìn tó bá mú ọgbọ̀rọ̀ gbà kó lòlò ọgbọ̀rọ̀ dà tá nàbí bá wa sọ̀rọ̀ kalẹ̀ tó wá di sọ́kọlọ rẹ̀ bí àwọn ìjà àtakò là ń ka ìgbà yẹn kódà bí ó yà yẹn lẹ́nu pé ẹgbẹ́ ẹgbẹ́ láàbá ní Islam yóò kọ́kọ́ takò ọ̀rọ̀ ní àyè ọ̀rọ̀ wọn ló takò là ń ka ìgbà yóò mọ̀ gbógun jọ̀rọ̀ lọ yóò mọ̀ gbógun jọ̀rọ̀ látara àyè bàbàrà lẹ́rìí torí pé tí èèyàn bá ti wọ́n àwọn tàyé sì ti pé ìmọ̀ kan náà ní ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ kí wọn anábì onímọ̀ jù wọn lọ àyẹ̀mẹ́yẹ táwọn tàyé sì ti jẹ́jẹ́ ń discover nínú táwọn anábì ti sọ over over over one thousand four hundred years ago táwọn anábì ti sọ kalẹ̀ nínú nínú Islam tẹ̀wé àwa ti ń kéwú àlùkò àti ń kéwú àdìsá lẹ́wọ̀ àwọn sàmúlò wà ní. níbi òun náà làwọn fẹ́ẹ́ discover àwọn àpáta kan níbi kan ní China àwọn àpáta gbogbo tó discover rẹ̀ sí ìdúgbò ọdún mélòó kan náà lọ àwọn àpáta àwọn bìtàn wá dúdú mẹ àwọn bìtàn pupa mẹ ó wá jẹ kọlọkọlọ gbogbo àdúgbò yẹn àpáta gbogbo ẹ kíní kan kíní kan ní à ẹyin tẹsẹ discover rẹ̀ lọ́dún Ọlọ́run ti sọ báwa nínú alukur'an láti ìgbà tá a lè rí ìwà lájú ayé ó bá wọn gbà wọn bọ ọ̀rọ̀ rẹ̀ sí ọlọ́run ti sọ pé báyìí báyìí báyìí báyìí wá àwọn sọ̀hábíà nígbà Muhammadu a ti sọ ti ní ìmú àwọn ẹ wá wọ àsìkò ní wa wá ní sọ̀rọ̀ báyìí. tó nígbà náà lẹ́yìn máa sọ̀rọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ tó gbà lẹ́yìn lọ tí wọ́n bá rò fọ́rọ̀ yìí mọ̀fẹ́ takò láǹkà ìṣe kọ́kọ́ nínú ààrẹ bíi níyàwó náà ti gbọ́ yé. ìkan náà afa aṣọ ìsìlámù ní tèmi àràṣọ ìmọ̀lá wọ́n ní kíkọ́ sí làkà wọ́n ní ta àrùn tó la akiri wàmárà wàndàkà ìyẹn ni pé kí ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ àbá

ọ̀rọ̀ ni wọ́n sáyìn lẹ́rìn náà wọ́n ti padà wá fúwù ẹ̀ náà scientifically náà ti ń wò àmọ́ kí sáyẹ́ǹsì tó dé dáàbẹ̀bì sọ kalẹ̀ ó ti ń takò láàká ìrọ̀rùn kí lọ́rọ̀ náà adábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdáwà ó ní tí eṣinṣin bá jábọ́ ìtọ̀ àmì ahadikum aw sharabi síbi oúnjẹ tẹ́nìkan ní oúnjẹ àbómi tẹ́nu eṣinṣin anabi ní tẹ́ ẹ bá yẹ lé ṣe ìwò dáadáa fani yòókù mẹ́sò kẹ́ni tí etí ti ń jẹun jẹun àbí ti ń mú nǹkan kó yá tí etí ti ń gbọ́ ló ń jẹun dáadáa ẹ wọ̀rọ̀ kó kí etí ti ń gbọ́nú jẹun gbọ́nú oúnjẹ dáadáa kánígà lílọ mú wọn etí ti wá bàjẹ́ wá bọ́ ti tètè ti mú kọ́ wá fi wọnú gàlí ẹni káwọn kan ti rẹ́ lẹ́bi ọ̀gá ni bó ti takò láǹkà yà wọ́n yẹn ọ̀rọ̀ táwọn èèyàn onídìí ẹ̀sìn kan tó ní phd phd kódà ẹni tó gba dọ́kítọ́rẹ́tì nínú ọ̀rọ̀ mímọ́ àbá àtúpẹ̀rẹ̀ ní egypt ń jọ́nà tó ti kú ju ọ̀rọ̀ nínú ìmùjìlè wọn àti ìdìrọ̀ ẹ̀rọ dán kíni ọwọ́ wọn bẹ̀rẹ̀ bíi àgbà tuntun wọn náà lábò rírà wọn ní mọ̀tò wọn náà lè jẹ wọn kọ́ àtàkà bò rírà ni ó kú olórí ẹ̀ ó bọ́ sí àgbẹ̀tò náà ó fáyà fáyà egypt lẹ́gbàá wọn oko gbogbo agba agba o dako laka o dako fili bẹ o dako alaja o dako gbogbo ẹlẹ àwọn àfáàdá ṣàlàyé fún wọn bá lọ́bí ayé wọn ta kó owó wọ́n kí ìgbọ́ yé kìnnìkan kìnnìkan arábí ti ṣàlàyé arábí ní fa inna fi ahadi janahi ida wa fil arábí ní ti ta lè ní ẹkí bọ̀ dáadáa ni pé ìyá méjì lè ṣe tí mo ní òdo àmọ́ kan nínú ìyẹ́ yẹn ó wà poisonous virus ìkejì wá rèé antivirọ́ọ̀sì fún fáírọ́ọ̀sì tá a ní bẹ̀lẹ́gbẹ́ kan kò ní bẹ̀lẹ́gbẹ́ kejì náà ìṣẹ̀ṣẹ̀ wa dúró báyìí ìyẹ́ ẹ̀bọ ni fáírọ́ọ̀sì wà ìyẹ́ ẹ̀bọ la antivirọ́ọ̀sì wà àmọ́ wọn ayé ẹ̀bọ èsì síbà ló ń jẹ wa àbóbà ṣe ń tà mú ṣé bí fáírọ́ọ̀sì ló bà létí oúnjẹ ni àbí bí antivirọ́ọ̀sì ká ní bí fáírọ́ọ̀sì ló wọlé jẹ́ bá ti kí bọ́ dáadáa àǹtí fáírọ́ọ̀sì ló lè kí yóò kí ọ fáírọ́ọ̀sì ká sì níbi tí ó pa ìwọ lọ́wọ́ àmì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti bọ̀ dáadáa tí ìwọ padà wá wọlé èyí tí ó pa ti kí ni o ìjìnlẹ̀ lọ. ẹ wà láyé amọ́tò tí bẹ́ẹ̀ ni ìmúra kankan ó múra kan kò pẹ́ ìyúnú sí dodo lórí wa ìlànà làwọn sàyẹ́sì tí náà bá gbọ́rọ̀ àná wọn bẹ gbà pàpàpàpàpàpà nígbà táwọn wọn sáyẹ́ńtìtì ó gbé kíni jáde wọn bá ní á òdodo lọ́rọ̀ òjíṣẹ́ àwọn mùsùlùmí ọ nínú ìwádìí àwọn àwọn rí pé ṣinṣin lóòótọ́ ibì kan ìwọ ni ibì kan tí ó pa ìbọ̀ ẹ wọ̀rọ̀ alábọ̀ àbùsùn náà sọ̀rọ̀. kí na àbíwá dára tó àwọn wàwulẹ̀ wáyé wọ́n lè ti gbé ẹmọ kejì bí wọ́n ń jẹ dáadáa àwọn àwọn olùkọ́ àbíyá oúnjẹ yẹn jẹ bá ti rí ẹmọ wulẹ̀ mọ jẹ mọ kó pé bí vayosi anabi tó wò sí mú mọ́ ọ̀ràn ká mọ́ jẹ oúnjẹ yẹn anabi náà mọ́ kí nígbà tó wá tó ní pé títí bá mi oúnjẹ rẹ tó dà yín nù ó bá ẹlòmíì bí ìgbẹ́ gan kánjú oúnjẹ ó lẹ́gà àti jẹ àtúnjẹ àti jẹ yóò jẹ papọ̀ ló mọ iye ọdún débi ti ń pa ọ ìwọ wá lébi ní kódìmù gan yóò rà ẹ̀fà ìdíbi láti ẹ̀fà ń gbé wá kódà àkọsí ó lé ti ti kọ́ pé ẹ̀jẹ̀ ń kó sí obìnrin mọ́ nìyẹn ìbò ló kán sí débi ni yóò fi síbi rè dànù ní ẹ̀hán ìdínú làtàbí òní mú mọ́rẹ̀ mọ́ ìdánù àsọ̀rọ̀ ọ̀la àfa nǹkan wa sọ fún pé tọ̀ àwọn scientists náà ti wá fún kíní scientifically tó bá ní ẹ wẹ́ẹ́ tábà ní parọ́ náà nìkan àwọn kíní ẹ̀ eh, ń rí ìlú tọ́ ẹ eh, kíní kan kìí tán sí àwọn scientists ẹ eh, kíní à ah, ó ṣe ìwà ní nígbà tó sọ́wọ́ láwọn yìí ọlọ́mọ sì wọ́n ti yọ lọ ṣùgbọ́n bá dàbí lẹ́bi sọ̀rọ̀ kalẹ̀ sọ́wọ́ láàrú sí ìròyìn tó wá fún ẹja mọ̀gbà kódà kó ná kọ́kọ́rọ́ lásìkò ẹ̀ ibi táàmù táwà àtàwọn sọ̀hábà wà láàyè ọ̀nà wá jì ìdíra wa ní ọ̀nà ọ̀nà wá jì gan ọlọ́run ti ma ó ma èèyàn tó jẹ́ náà ló ṣe kó wọn jà lẹ́nu bí ó ṣe kó èmi àti yín ẹ̀mí àti gbogbo wa àwọn yìí wò já ọ̀tà lẹ́nu sọ̀rọ̀ àgbà adájọ́ ní ìmọ̀ nǹkan tó yẹ pé ọkọ̀ tí wọ́n mi tí ó ń takò àfihàn nínú Islam àwọn àbá àwọn kékeré kan ní sulhul Hudaybiyah kí mo fi ah, sulhul Hudaybiyah ìgbàláyè kan gbà sọ̀rọ̀ àwọn kèbèrè tó gun ogún lọ́gbọ́n lọ́wọ́ àti kí ló dà dùn láti dá ogun ìbò ẹja ìjà agbẹ́mẹ́ntì ọlọ́run àgbà àgbẹ̀mí ẹjọ bá wọn ṣàbí òkú mọ jíjà wọn. àdájọ́ àtàwọn ti fẹ́ẹ́ níwájú pàdé àwọn àjọ fẹ́ àgírí ìlú ni pé ní àní bára wọn là àní para wọn mọ́ kódìkà ló ń wọ sí tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ àmàkárí ṣàbí méjì. àwọn àgírímẹ́ǹtì lọ́ọ̀kan kò kọ́kọ́ fẹ́ wọ àwọn mùsùlùmí náà lójú táwọn bíbí wọn lọ àwọn sàhábà nínú àwọn kan náà sọ ìwádìí nínú ẹ̀ lé gbogbo ẹni tí ó bá wá sọ́dọ̀ ẹnu ọmọ ọmọ ìlú wọn padà àwọn tó bá sì wá sọ́dọ̀ tí wá nú àwọn tó gbà wọn tẹ́lẹ̀ àmọ́ gbà kan wà torí àwa la ni wọ́n tẹ́lẹ̀ ẹwù kan àwa la ni wọ́n tẹ́lẹ̀ ọkọ wọn lọ náà ni tó táwọn tí wọ́n bá wá wá ọmọ dá wọn padà ànábì ni gbogbo àwọn aṣọ àwọn àgbélẹ̀jì wọn sì gbogbo ẹ̀ ibi tí wọ́n arábìnrin táwọn ní irú àgbélẹ̀jì wọn náà Umaru ti ń wò pé irú kí leléyìí ṣe wá máa fi gbé mọ́ wá parí sí ni pé àwọn afẹ́ kọ àgbémẹ́ǹtì ń kalẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti òjíṣẹ́ ọlọ́run àti ìlú ọ̀rọ̀ àwọn sọ̀hábẹ́ ìlànà ìwádìí wáyé àrẹ ìwọ̀n wáyé ìgbàgbọ́ òru ni wọ́n lò lọ. ìṣẹ̀lẹ̀ yẹn bẹ́ẹ̀ni àti yín gan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtìbá ah, àwọn yóò kàn tiẹ̀ sí ṣàlàyé ni ẹlòmíì kan lè torí ẹ̀ ní àyè ah, òtẹ́lẹ̀ wọ̀ mọ́ ìwọ̀n káàdì àti ọ̀kẹ́ ń tẹ̀ wá ni tọ́ọ̀ bá tẹ̀ wá sínú wọn gbá gbé wá ni ìjọba tó gbé wá ni ọ̀nà lábẹ́ kọ́ àgbélébù balẹ̀ àwọn akọsílẹ̀ pé ọ̀rọ̀ tó wáyé láàrin àwọn kùrẹ́ṣì àti muhammad rasulullah sallallahu alaihi wasallam pé muhammad òjíṣẹ́ ọlọ́run àtàwọn àgbààgbà kùrẹ́ṣì. bájúmọ́ máa kọ́ lọ ọba ní àlìsì ni ẹ ti ń bá nẹ́bí kọ̀ọ̀rọ̀ ní oníṣẹ́tẹ́tì àlẹ́bí. ọba ní àjọ mẹ́rin mọ́mọ́ kí ni wọ́n fi

kọ́ muhammed ọmọ abdullah báwo ti ṣe ọlọ́wọ́ ànábi ní kéèyàn náà ẹnibẹ̀ ààyà ẹ̀yà ànábi àti ali ẹ̀yà pààrẹ̀ àá ali ní kílẹ̀ ní parí náà ẹ̀ àní muhammed ẹ̀yìn ọkọ̀ wa ní muhammed ibn abdullah pàà rasulullah ali ní akaramakumullah èmi gbà kí n ṣe ọlọ́ọ̀lẹ́yìn.

Ah, yé ìbá lọ́lọ́ lọ́ rẹ̀ wa ìbá lọ́lọ́ lọ́ rẹ̀ sí àwọn ènìyàn lọ́wọ́ ní ìbá lọ́lọ́ ń bẹ pẹ̀lú ọlọ́run bẹ pẹ̀lú akíla wa ń yọnu sí mẹ́mọ̀ ìyẹn pẹ̀lú àbí inú ẹ̀sìn tó bóyá ká gbà fún wọn ní ìṣẹ́lẹ̀ náà àbúgbàkiri tọ̀ sọ́ọ́rí ànábì tó sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú wọn tí ń bá wọn ṣàgírímẹ́ǹtì ọlọ́run ló rán ẹsẹ̀ èmi sì gbà fọ́lọ́run rẹ̀ tó rán ní ó ṣe ń tọrọ ìsìlámù yìí ẹwọ́ kan náà wọ́n fi àkùrọ̀ abẹ́rẹ́ ó sì dìgbọ́ kọ́ lọ rè bá àtẹ́bí tẹ́lẹ̀ pé àtẹ́bí tẹ̀ ń ṣe yìí kó tó lọ bá wọ́n fi. ìgbà tá àdí náà wá ní lálàlá òun ò ní pa rọ̀ṣúrù láì àtẹ́bí yóò dà ṣèṣì mọ̀ fẹ́ mọ́tàlú ìtọ́lọ̀ ìfọ́rọ̀ yà àtẹ́bí àtẹ́bí yòlùkú mí òmí kò lè kọ́ kó sì lè kí kò lè kà ṣàtẹ́bí ò tọ́ ọ bá lọ́ọ̀ ní parí tọ́ ní tí wọn náà gbàgbọ́ ní pé ní jẹun pa àmọ́ fi ọ̀ṣúrù láyé ràn mí ojú bẹ̀ là là ìlà ìlú anabi lo alimi ojú bẹ̀ ni anabi ti wọ́n wọ́ ara rẹ̀ subhanallah ó sì fi fa rọ̀ṣúrù lọ́ọ̀yì tó wà bẹ́ẹ̀ ó ṣe kí ni ó parí ẹ agreement àwọn sọ̀hábà. ọ̀rọ̀ yìí ń jọ náà ẹ wò ó takò làákà ìdí wọn làmídé ní jẹ́mi gbà lórí ni wọ́n bá wù náà ṣe ń wò pé wà kábẹ̀kan sọ kí ní ìdógún wọn nígbà ti bó bẹ́ẹ̀ kí ni wọ́n ti jẹ̀ mọ́ kó jù wọlé ẹni tí tó lóun bá lóun ọba gbọ́lé mi náà tó bá rí wọ́n bá rí sọ báyìí ó pàṣẹ báyìí ìwọ́n wá rò kó takò ọpọlọ jẹ jẹ́ lọ́pọ̀ takò lọ ṣàtúnṣe lórí ara rẹ lọ́dún bí àwọn náà ti understand yẹn tún kàn sí mi ò lè dáàbò kọ́dà mọ̀ bóyá ó ṣeé ṣe kọ́ padà rí tó ṣàlàyé bí òye ọ̀hún jama musulmi gbogbo ẹni bá tó ti ṣe ọlọ́run wọn tó gbà ní muhammad lọ́dún tó tọ́ ní lára yìí islam náà sọ yìí wọn islam àtẹ̀síhàdà aláàlá ìlànà wà ánà muhammadan rasulullah ìwà bá nàbẹ̀ gbọ́dọ̀ lórí làwọn àbí ó kó nǹkan mélòó sínú ó kéré jù lówó ẹ̀rí nǹkan márùn àkọ́kọ́ ọ̀tẹ̀ ní ìlú bàbá rẹ̀ ìkejì kọ́ gbogbo tó bá mú wá fún wa nínú ìkọ́ṣe kí ni ọgbà kò lè ní. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti ti ha kò àmà náà ha wọ́n gbàgbà ti ha àmà náà ha wọ́n máa ha wọ́n ìtànà ìgbà ní ẹkú òbí kìíní ó jáde wa lónìí ẹ má débi kìíní mọ́ ó kọ̀ fún wa àwọn òdìwé ẹni bá kò jíṣẹ́ ọlọ́run lónìí oníṣègbè ìjàmbá onídìbẹ̀ kódà ìdí ń ṣe nǹkan náà bọ̀ ó ti ń ṣe bọ̀ ó ṣe bọ̀ kó mọ̀ tí ò bá mọ̀ ẹ mọ̀ bàwí ẹ mọ̀ gbógun sí o ẹ tẹ̀sán àlàyé alẹ́ gẹ́gẹ́ bí ẹni tó bá ìlẹ́bí ìgbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ kí ni yóò ti wọlé ẹsẹ̀kẹsẹ̀ ní ṣùgbọ́n jáwọ́ pé á sì mọ̀ pa ìlẹ́bí yóò dà sọ̀rọ̀ wà kódà bábọ̀ fẹ́ bì ní ìgbẹ́ ní sùn wọ́n wà ní a níbo làná olórí kan lè ṣe náà níbo làná lè sọ bẹ́ẹ̀ ó sì wọlé gbéjà lè wọ́n rí wọn náà kà máa wo ọlọ́run sọ báyìí láti kura wo ànábì sọ báyìí láti sọ̀rọ̀ wà máa rí lẹ́sẹ̀kẹ́ náà tá a bá ti rí kálá òjíṣẹ́ ọlọ́run tó ní mélòó wà mẹ́ta ìwọ náà mú tiẹ̀ o ọlẹ́bí máa ṣe nǹkan bọ̀ tipẹ́tipẹ́ tó bá ti gbọ́ mọ́lá lẹ́nu ní òdà ibi tí àpẹẹrẹ wúlò tó gbà níbi ìbọ̀lù tó wà wọn ni kí wọn náà fi mọ̀ dáwọ́ mi kan kódà kò yẹ pé ìjọba fi ń jẹ́ tó fi mú ní ìmọ̀ dáwọ́ bẹ́ẹ̀ mà kọ́lọ́ wọn bá ó fì mí tó lórí rọ́pò wọ̀ ó di mélòó wà mẹ́ta ìkẹyìn. وألا يعبد الله إلا بما شرع ọfẹ sẹlọ ọfẹ súnmọ́ lọ ọfẹ lọ lọwọ gbogbo ọ̀nà tó ọba máa gbé gbà ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tá a nà ní lálẹ́ tura sì túmọ̀ kó tó ṣiṣẹ́ nù òjíṣẹ́ ní pọ́nà ọ̀rọ̀ wa pé lọ àwọn èèyàn bí wọ́n ti rí wọn tó o bá ti wá sideline yẹn o sì fẹ́ rọ́lọ́hún wọ̀ à kò bọ́ sínú o ò lè sideline ànábì kò rọ́lọ́hún wọ̀ kò bọ́ sínú ọ̀nà tó ń gbà tọ́jú ọgbọ́n náà níta ní jọmọ́ ọ̀nà ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́mọ ti làbọ̀ ẹ̀fọ́ aláàbò hàn olùwàlí kún in kuntum tuhibbuna Allah fàtẹ̀lẹ̀ lónìí yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum olùwárí kúl ilẹ̀ muhammad sọmọ in kuntum tuhibbuna Allah ká nílò òótọ́ lẹ́yẹ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ bá ń fi ìwúgbẹ nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni èmi muhammad yẹ tẹ̀lé tẹ bá ti ń tẹ̀lé mi yuhbibkum Allah aláwọ̀ bó níbẹ̀ yóò níbẹ̀ yìí náà so èmi muhammad yẹ tẹ̀lé lẹ́ẹ̀mí nífẹ̀ẹ́ ọlọ́run so ó lè rọ́ọ̀nù wọ̀ àti kó gbọdọ̀ tó o lè rí ìjọsìn kankan sí àdúgbò gbọ́dọ̀ anábì wọlé anábì lọ gbà wọlé ọgbà anábì wọlé wọdọ ọlọdọ àlá anábì lọlá lọlọdọ o tọ́lá wọn aláṣẹ ìjọ ti bẹ́ẹ̀ ká sí gbogbo nǹkan lọ́dọ̀ wọn anábì anábì o ìkànnú àwọn sófin ilẹ̀ yorùbá ìjọba sọ̀rọ̀ kájọ ọ̀rọ̀ àgbáfọ̀ náà sọ̀rọ̀ àkọsílẹ̀ ó ní a ah, ẹ̀mẹ́ tó gbé muhammed ẹ̀mẹ́ tó gbé ilẹ̀ anábì tóbi púpọ̀ anábì tóbi wájú ọlọ́run ó ní jẹ́ ẹ̀rọ náà àtàlẹ́bí bẹ fún ọ lápèjúwe ó dà nẹ́bí àtọ́lọ́ ó dà jẹ́jẹ́ bíi mọ́là bàbí àlà ti ń tọrọ bára mọ́là tó ti wá fọ́ lójú tọ́mọ rẹ̀ kékeré wá fi pọ̀ pápá rìn fún mi rìn náà oníbọ́lọ́ àtàlẹ́bí ti rìn ó lọ́lọ́ ń tẹ́ ohun afọ́jú ni kò rí náà àtàlẹ́bí ti bọ́lọ́ pọ̀ parí a kánà fún un wá ọlọ́sọ wa kó lẹ́wọ̀ olúwa tẹ̀lé kí n dábọ́ tọ́lọ́wọ́ ọba ṣe rí kì í ta bọ́dúdà lẹ́yìn nípa ń pọ̀ parí àwọn ìkọjá àtọwọ́ kọjá àlàyé mùsùlùmí ò gbọdọ̀ gbérú ilé ìsọkàn tó ọba ti gbérú ẹ̀sọ́kàn ìtúnṣe mùsùlùmí wọn ọ̀dọ̀ àmẹ́bí làákàn ìjọsìn ọ̀dọ̀ ẹ̀ làákàn torí pé ọmọgbàgbé àtàkàlẹ̀ lọ laqad kana lakum fi rasulillah uswatun hasanah ẹtù wáyà tá a kàn sí náà nǹkan tòǹtò ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀tẹ̀bẹ̀. ìdí ni pé ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀dá bí sọ́mọ ń sì jọ sí sọ́mọ ń kọjá là wọn ìfẹ́ ọlọ́run ni mo ń fẹ́ lòmí. amáfẹ́ ọlọ́run yẹn tí wáyé pé lóòótọ́ ló mú ọ ọ lè dá lọ tòṣe ọ̀dọ̀ anábì lọ gbà. tọ́ba ti lọ fẹ́ dá lọ tòṣe ibòmí lọ jáde ní lọ́lọ́lọ́ ojú gẹ́gẹ́ fún àwọn ìṣúná mi lẹ́yìn lẹ́yìn bá ti èmi ò fẹ́ fi tàbí mi ṣe mo sì fẹ́ rí ọlọ́run gẹ́gẹ́ wọ òpùrọ́ òpùrọ́ lábàá tó kò yẹ torí kó lu àlọ́ sọ lu àlùkùrọ̀ àti àti èyí àní kó sọ fún wọn ni Muhammad nǹkan dòdò ṣe gbóòrò wá ká ní lóòótọ́ ni bá ọlọ́run pàṣẹ rẹ̀ ní. èmi ni ẹ tẹ̀lé tẹ́ ẹ bá ti wá ń tẹ̀lé mi bébè kò mọ̀ wá ọlọ́run ó mọ̀ wá nífẹ̀ẹ́ yìí wọ̀nyẹ́ wò bí ọ̀la kò mọ̀ wọ́n tó wà ní ilé ṣe yìí. sọ àbọ̀ tó sáyé láyé nínú yìí. ìjọsìn kára wà lábẹ́ ìjọsìn bí tàlẹ́bì lábẹ́ ẹ̀kọ́ ṣe anábì sọ́sọ́ bí kò sọ́mọ́ fi hadith Aisha ọ̀dọ́lá ọ̀dọ́ anábì man ahdatha fi amrina hada ما ليس منه فهو رد ومن عمل عملا ليس عليه أمرنا فهو رد من أحدث في أمرنا هذا قل لن يبدأ كان لك من على أمري إلى الأمر إسلام ما ليس منه ìtò wá dálẹ̀ wọn wá wá díẹ̀ ló wá díẹ̀ kò wá sí nínú ìsìlámù tọ́lọ́wọ́n bá fi náà fọwọ́ àdàpàdàpà wọ́n mọ̀ ní amílà amílà ẹni bá ti ṣiṣẹ́ náà lẹ́yìn tá àléyìn amúnà iṣẹ́ tí ò sí àṣẹ wa lórí ẹ̀ àwa kọ́ la pàṣẹ rẹ̀ alábẹ́lẹ́ fún wa àdàbàdà. jàmá mùsùlùmí gbogbo ẹni bá fẹ́ ṣe tọ́lọ́mù ọ̀dọ̀ àdínábì ìlà àgbà sọ̀rọ̀ wa. gbogbo ìlànà ìjọsìn tá a bá ti mú wa tá a bá ti lè tún èsì ẹ̀ lọ́dọ̀ àdínábì gbogbo tá a bá ti ń ṣe lẹ́nu tọ́wọ́ bí ọgbọ́n ní sẹ́yìn sèyí bó lẹ́bi rí ẹ wá rí bí twenty years lọ́dọ̀ àdìlẹ́bí kan wà wọ́n ti àdà padà mọ́ ìlú wa ìlú sẹ́lẹ̀ ìlú tẹ̀wọ́ padà wọ́n lọ́wọ́ lọ́wọ́ agbọ̀dọ̀ sọ́ra wa ó di ìgbà mélòó wà ní ọmọ náà àkọ́kọ́ kí lásìkò ẹ̀sùn yorùbá mo fẹ́ gbọ́ kí lásìkò àkọ́kọ́ ẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ òṣìṣẹ́ ọlọ́run kí ló gbọ́dọ̀ kọ́kọ́ ní ayé wa kó máa tẹ̀lé àṣẹrò èkejì. ìròyìn tó bá mú wá kágbá ní òdodo ìkẹta. kí ni wí? ayọ̀ ká máa jìnnà sí nǹkan tí ó bá pọ̀ ká má mọ̀ sáyé láì lẹ́nu ìjọsìn ní tó bá mú wá náà nígbà tí mo tó sì bọ́lọ̀ ní tó bá lè fi kọ̀ fún wa lágbègbè lájúlò nínú tó sì kọ̀ fún wa òun náà ní bí a gbọdọ̀ máa sin ọlọ́run láì nígbà ọ̀dọ̀ mọ̀nà àmìlà àmàlà lẹ́yìn tó àlẹ́ yìí àwòrán náà fọ̀fọ̀ ẹni bá ṣe nǹkan kan tí ò sáàṣì wọn bẹ̀rẹ̀ àtàkùn ogun tó wáyé fi jọ́sìn fún lọ wádìí pé tàbí lórí ṣiṣá táwọn yẹn bá ti rí ẹ lóòótọ́ àtọ́jú òṣì kìí sọ̀nà tààrà ọ̀nà tààrà ní tí pé ẹ̀ tírèsì lọ́dọ̀ àgbẹ̀mí ẹ àwọn abẹ́ máa ṣe kí nípa báyìí lóṣù ẹ̀ka bí wọ́n rí sáàmì lẹ́bí máa ń ṣe bẹ́ẹ̀ ẹ kìí ṣe àwọn akáwọn òkú ààrẹ kan yín ẹ máa jẹ lọ. ilé ìtẹ́ni a máa ṣe yìí sáàmì lẹ́bí máa ń ṣe ẹ kìí ṣe àmọ́ àwọn ọmọdé kan yọ. torí kò sí ilé ẹgbẹ́ mú wálé ó ní bàbá àlàyé kùn yòówù má ìdìndínà fàlẹ́ yẹ kùn náà yòówù má kí sì ló bí yín o oníjọ́ tí àyà tí ọlọ́wọ́ bá sọ̀ kalẹ̀ níjọ́ àràbá àyà bẹ̀rẹ̀ náà olùwárí àlìyáwó ma àkùmọ́lù tó lẹ́kọ̀ọ́ dìínà olùwárí lè láti kọ̀m̀pìlìtì ẹ̀mí fún wà àtìmọ́mùtò àríkú ní ìrìnàjò ìdíyàrá mi mo ti parí ẹ̀rẹ́ yìí lórí wà rọ̀bí ìfúnlákùn mi islam àti mo sì yọ ní islam fún yín lẹ́sọ̀ mo yọ ní islam fún yín ní ẹ̀sìn so ó mọ̀ tẹ́sí yẹn ti pé láti ọjọ́ ayé ni máa ń máa lè ṣiṣẹ́ ní fàmálà mìíràn ìyàwó mẹ́lì rẹ̀ ń bí iná níjọ́ tí àyà yẹn ń sọ̀kalẹ̀ ìjọ àràbà ajíbẹ̀yìn tá lẹ́bi ṣe ìjọ ò bá ti sí lára ẹ̀sìn ìjọ náà fàlàyà kú nà ìyàwó mọ́ bí kò gbọ́dọ̀ dẹ̀ ní kó wá dẹ̀ kò sí nínú tọ́lọ̀ sọ pé ó ti pé kó wá dé ìgbà tán ní ìfẹ́pẹ́ tán lẹ tó wá mú wá kí sára ẹ̀ lò tí ó bá jára rẹ̀ yóò jẹ́ pé lára nǹkan ló pè ń oníkíni kò ní wọ̀. lẹ́jọ́ máa ní gbogbo àwọn ọ̀gá táwọn èèyàn ló ṣe lé ní àṣẹ mòlúdì àṣẹ lásìkò lílé àṣẹ ìdíra àṣẹ gbogbo ẹ̀ gbogbo àwọn yìí ni kò sí tírèsì lọ́dọ̀ àjọṣọ̀rọ̀ wà á sọ kò ní ṣe tírèsì pé àgbàtà apapọ̀ ẹ̀nà papọ̀ ní ìgbà pẹ̀lú inú táǹkì ní tòun tọ́ba ní táǹkì kínú àbí òkínú ẹ̀dá kò kílè sílẹ̀ kan ẹ̀ dáhùn wọn anábì báyìí rọmọdọ́nù àbí ìgbà rọmọdọ́nù kílè sílẹ̀ kan anábì máa dìde lórí ẹ̀rọ kílè sílẹ̀ kan náà ayọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀ tí o bá jẹ ẹgbẹ́ bá ti di bẹ́ẹ̀ ẹni báwọn ọmọ kéwù rẹ̀ ló kọ́ ẹ̀ bàbá lọ́wọ́ àmọ́ ẹni tẹ́ bá ti rẹ̀ pé táànàbí ṣe kíní báyìí lójú ayé rẹ̀ kò ṣe ṣáwù bá kíni àti mọ́rù ṣe báyìí lójú ayé rẹ̀ kò ṣe lágbájá lágbájá báyìí gbọ́dọ̀ ṣe lójú ayé wọn kò ṣe àrùbà wo ló wá bẹ̀rẹ̀ àtàwọ̀ nìkan ẹwà pẹ̀lú ìrìn ẹwú ti gbàdá lóyè ẹkà bèrè pé sáà nàbí ṣe lásìkò ayé rẹ̀ kò ṣe àwùbá kíni bọ kò ṣe tí gbogbo àwọn tàbí ti wá kú tán ẹnìkan kò ṣe nù lẹ́yìn àwọn yòókù àwọn ìmáàmù mẹ́rin ní sáà máa ń sábà dákọ̀ ìmáàmù abu hanifa alimami malik alimami shafi'i alimami ahmad ibn hanbal gbogbo àwọn ìmáàmù mẹ́rin rẹ̀ ṣẹ́bi ẹ̀rí àwọn òbí ẹ̀ gbọ́ sí kiri náà wọ́n mọ̀ tí ó dáa tí òbí ẹ̀ dá wọ́n ti ẹ̀ gbọ́ ẹ̀mí àbí kò da gbogbo àwọn ìmáàmù ìta àti wíyì wọ́n lù gbèsè ayé years kìíní hundred years kejì hundred years kẹta ó wé ìdílọ́ ẹgbẹ́ àwọn alọ́tán làwọn sáré ìlú àdáálẹ̀ àwọn akápára ìsìlámù kò sí ń jọ́ tó pé ìsìlámù sì ti pé lójú ayé ànábì ìdí ò bá ti wá sí lójú ayé ànábì kò ní dè nígbà pé ní ìsìlámù máa wù àwọn tá a gbọdọ̀ kí èsì ní kájọ́kò tó la gbà ànábì kò ní ti ṣe ká mọ́ mọ́ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ sẹ́yìn bá mọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbúrò sọ̀rọ̀ àyè ní àwọn ọmọlẹ́yìn àlọ́ ó sì gbó ànábì wá bí àwọn ẹbí kí lé délé àwọn lè ànábì ó tẹ̀lé ọlọ́run ẹ̀jẹ̀ kí ni àwọn lẹ́yìn òfin táta àárọ̀ kí ni omi ṣubú òun ti gbó nù ẹ òun kọ́ àkọ́nínú òun lòwó sí wà orí òun ní òyìnbó orí òun sì ní ó wọlé wọ́n ti ní ànábì ó tún wá lóhùn ó gbá rẹ̀ bẹ́ẹ̀ látàárọ̀ lálẹ́ ọ̀nà ni ilé ànábì ó tún wá fi fún pé òun ò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ sí ìwé ṣù ànábì ó sọ fún ó ti gbé mi ìwọlé èmi kọ́ mu mílíkì wa sẹ́rí ìdólóhùn ó kàn dúró wò ní jòkó ẹ sọ fún pé ká máa dúró láì fi jòkó ti lọ kò sí lára ìsìláàmù ẹni ó lọ ní wà kan fìdílé èyí tó nínú òun lòun ó wà orí òun lòun ó ti yọ orí òun sì ni ó wọlé ẹ sọ ń gba ní ẹsẹ bẹ́ẹ̀ni ẹni ó lọ wá bòjì ó lọ ní jòkó lábẹ́ bòjì ayé máa ń fi inú òrùn sí lọ èyí tó sì lówó ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹni mo ní ìkẹ́ ẹ̀rí tó wá jẹ́ lára ń sáà nẹ́bí mú wà nẹ́bí wá àfúrúgbù yìí anábì ní àmáwẹ̀ tó lóhun gbá ẹni ó máa gbà rẹ̀ ẹwù kan nínú nǹkan mẹ́rin lọ́kùnrin yìí di anábì kọ̀ǹdẹ́mù mẹ́ta kí ló mú nígbà tí òsínú nù kẹta àpàṣẹ rẹ̀ wọ́n rírẹ́ Muhammad sallallahu alaihi wasallam so yìí bá fi rán anábì gbogbo ẹ̀ ní ká gbáwẹ̀ ìsọmọlọ́